وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام إن شاء الله أمد بأبي كرتوا amuda biabe karatuwa insha Allah ta'ala usaqilatu tahawi eki akumu ami ahlu sunnati wal jamaa kije kabu ahlu sunna huma ko sheikh ma mistand olama ma me believe olama eki lola Allah ena te ngade kakubi bogwa adebi article number 30 number 30 leka dai إيهولايا نبي محمد صلى الله عليه وآله وسلم إيهاتي كويك أكو قلويا نبي محمد آه وأنه خاء نبيك الشكوب يجلى إنشاء وأن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى akida mi ahli sunna wal jamaa de abayan ile tilibudo jele ko ubilege wa annahu khatamul anbiya unwa nabi muhammadu osotitala pio ama nabi oyodo kozo pemawile one 120 something thousand lepapo anabi muhammadu sotitala ma ẹ̀tọ̀ títà lálẹ́ ikọ̀ ọ̀nà yíé dàbí wílẹ̀ anẹ́bí ìyíta nú nàìgánà ọ̀là ikú anẹ́bí ìyíta yàáyá dàbí wílẹ̀ gidẹ́ yìí ẹ̀ dàbí ọ̀hún yàáyá wá tó dábálẹ̀ títà lọ yàáyá dé àmì sàhábí anẹ́bí sallallahu alayhi wa sallam ìní rank al-mursal. maŋɔ kpukpɛ ŋa mi sahabi anabi gbogili anabi maŋɔ ti sahabi ŋu anabi isaho <laughs> jɛnɛ ke o maŋɔ ba maŋɔ kpukpɛ gbogili anabi muhammadu aŋɔ kpukpɛ ke to dɛw imaamu zahabi ko iyo takada seeruli alami nubala sahabi yoo sallallahu alaihi ìsànẹ́bì yínsá ìdí ẹ̀mí sàábẹ́ anẹ́bì muhammadu dodo ẹnẹ̀ àti sàábẹ́ anẹ́bì mẹ́lẹ́kọ́ muhammadan mẹ́lẹ́kíyà muhammadan mu'minan bihi wa mata ala zalika ẹnẹ̀ dókè rojí bá anẹ́bì òun kọ́ anẹ́bì rojí ó yálà bẹ̀rún má rojí ó yálẹ̀ nù maro yi ho yale ya ngo ku kwa imani kwa nabi muhammad nadhani ko yule bale imam zahabi ili watakada siru al-a'lami an-nubala imudu tia mi sahaba nabi nadhani ko ìṣìlà níbi ohun ìwọ́n wá ti sàábí hàn mà níbi náà níbi muhammadu tọ́ وإمام الأتقياء عائلة الهدى جلكو ngbo kade homo se tati siyin adengini ahi tati ete tati bi tati siyin adoji hongini on se sayyidul mursalin amon abegi jami mursali iya ma nebe oyo abegi ni daraja ko yode rank numa mo mutta wusugu go mursale ba o ma ne diwa muhammadu sallallahu alaihi wa sallam o se sayyidul mursalin ọ̀la kìdọ́mọ́ àmì hadisa níbi ọwọ́ ọwọ́ ti wá oyún ege bu hadis e bukhari anabi ani ana sayyidu waladi adama yawm alqiyamati wa awwalu man man yanshaqu anhu alqabr o mi shane o togba mo ma anabi adama gabadia o mi atani jododo kana agwona mitakuduhu wa awwalu shafi'a o mi shane una ayan tugbo wa awwalu almushaffa omi sẹ́ni yóòdòdó máa gbò mí ọwọ́ dọ́gbà àdéṣigidẹ́ ìdéhe muslim volume seven page fifty nine ìwọ́dé sunan abidawuda volume three page four hundred and sixty seven abalẹ̀ atọ̀bẹ̀kọ́ ibẹ̀nù sáàdì ẹ̀ volume one page twenty fọdọ́lá ìyá níbi muhammadu sallallahu alayhi wa sallama kìdẹ́ ẹ̀rí àmúlítàbí kìdẹ́. abalị ẹ̀wọ̀n gẹ̀ fún hadisi ṣẹfẹ́ à hadisi akọla akọ́là gbọ́wọ́ ya níbi sọ́lọ́lọ́ alẹ́sọ́lọ́mà òpànà ọjọ́ na ọgẹ́nẹ̀lẹ́gà níbi wọn kálóńgẹ̀ sayidu nẹ́ẹ̀sì yo ana sayidu nẹ́ẹ̀sì yóò mà na níbi ẹni tọ́gbọ́n mú ni ọkọ̀ àná ọjọ́ na gaba di apapò àdìsílẹ́dẹ̀ muslim bolo one page one twenty seven èdè buhari bolo two page three thirty four ẹ̀gà wọ́wọ́ sunanu darimi sunan eh, eh, musnad imam ahmad bolo three page one forty four ẹ̀rùn lé ọ̀mọ́lá abalẹ̀ kọ́gẹ̀. Báyọ̀ níbi ìṣẹ̀nà náà tàbálẹ̀. وبلغ ولديه كتاب الخصومات في صحيح بخاري Ah, before that, آه، النبي صلى الله عليه وسلم يعني إن الله اصطفى كنانته من ولد إسماعيل واصطفى قريشا من كنانته واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم iyamu na wele akpọjọ sọ na adị yọ ibe ni iyamu ma ni bi smahila ọjọ ibe ni kina na tudu hihi ma ụtate ebo bene kina na kureish nlengi tu iyamu ma ụtate iyamu ma benu kina na ebo <coughs> kureish benu hashim ụtate tuli iyamu ma benu hashim umie muhammadu umisene kutate tuli iyamu ma eh, benu hashim bakko chakado hadith ladi tirmizi volume 2 page 281 to abalege kitabu al-khusumat al-khusumat chapter mbeki akukola lugbo ligisi amebo ya nabi muhammad

mamudabe adawa tuno mamudana fitina do babi khusumat eyi babi lamage oke hapun made hadisi wa mole o ngani bi ako kolo mole ole ile ya dida kejuwa ogbene ki mame mabere ya dini ki amal kola ni bi alelule ole ile te create controversy ngene ki mamo katun mbukola lede أنبيني لا تفضلوني على موسى فإن الناس يسأقون يوم القيامة فأقول أول من من يفيق فأجد موسى باتشا بساك العرش فلا أدري هل أفاق قبلي أو كان ممن استثنى الله أو كان بكده قال لك دي أنك دولك دي وانه ami sahaba sahaba nibi ka paene beyewude ka ngola olele didogba aye fasarata anibi ani medumisa tenga nibi musa no tuda nibi musa fa egba kozu aje nga mune pupa ko tamada bika mune dayi amune le kupa ko omiseni yododo manya dabika mune dayi kwano omiseni yododo kozu adomi dayi kwano una daji kwana lepa ajidu Musa na aya sheju kwana go kabane bi Musa dago bisakil arsh igonyi pila al arsh dago fala adari hal afaqa qabli aw kana mimman istasna Allah umma ni jẹun kìsùn bí ó yóò lùkọ́ ànẹ́dọ́gbọ́n mi àbẹ̀kídé òbọ́kọ́ lọ sórí kékeré ma tó dó fọ́nù fẹ́ kàmẹ́ fi sọ́mọ́ wájú ọmọ fẹ́ lọ́rùdí

لا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل أحياء عند ربهم أما اسم جميع احياء مديه الذين استثنى الله عليك وذلك كما قبل اكو شانكو مامونا nepa yora ya من doka nga mwimu duwa شكادو pakosha kadu anibi ohunu ga ku magbara kullu man alaiha fan kullu nafsin

tora bale we bukhari pai muslim poge en yadu ngakani bi sene togwa mu ne wile papo hadithi ngowe bukhari pai muslim ko na kompe ola kanibi kaire ole ko kalola nibi isade mi nenyo la anibi ya muhammadu kakima dumita musani men abe combine o aba reconcile ola kidai ku kola kanibi yeni ana sayyidu waladi adama wala fakhran ya muma nibi adama kwako umesho, ana togwa maimna subangi anabi akawabia ungo kanako hayeni la tufadhiluni ala musa abi zela ba nibi kaambia dumita tengana bi musa o yapitia ngoka egbegi ẹni mẹdùmísà ti hàn níbi musani ẹ e? àdìsíndé sẹyìn buhari volume two page eighty nine kitabul ambiya ẹ ẹ wọn lè dé ọ jamiu sahih muslim ẹ e, fílfọgọ ilé sa ẹ ambiya volume seven one hundred and one ẹ̀ẹ́lẹ́ ọ̀la lọ́wọ́ mọ́ muslim imam muhammad tó bẹ̀yì 264 ẹ̀ àwọn ǹwà níbi wọn yá kádẹ́ ìyá mdégi wíwọ́ mọ́lẹ̀ abọ́hùrẹ́ rẹ̀ pa àbí sẹ́lẹ̀ mẹ́ta àníbi ẹ̀ ní látọ̀ kàyírúùnì máa ń lẹ́bẹ̀ẹ́ látọ̀ fàdìlúùnì kó tọ ẹ̀hùn àníbi àwọn yá kéwù àdíṣe òmúnẹ̀ ihu àdíṣe sẹ́yìn ìrìn àjẹ́ ibi tẹ́rìmìsì bùlọ̀ntó fèjì tó rẹ́dà ní ètò ìsúná ní ní máa yà àdíṣ 4308 by muslim imamu ahmad wàlọ̀ntírì fèjì tó àdíṣ abọ́sà ìdẹ́nì lọ́kọ̀dọ̀ríyé rọ́bì aláhu anuhu ẹ̀hùn kàníbi wọn kà ọmọdé ana sayidu wọlé di adama wọlé fahran omi sẹ́nà tọ́gbà mọ́mọ́ níbi adama ni nkan mọ́ kúmẹ́ dùn tó gbá níbi musa ní òyà ń áka ẹ̀mí àti nà mìtẹ́ náà tó gbà níbi adam ọ̀la yà máa ń lo tó gbá wẹ àṣìkára tó abẹ́ ẹ̀dọ̀la itú ka ọ̀la yìí kìí yẹ wọn wọn lámà ká níbi kí akámẹ́ dùn tó níbi musa ní yá dùn tó níbi musa ní.

bóyá níbi muhammadu ká kòkọ̀lá yẹ ẹni yahudu lẹ́tọ́rọ mami gẹ̀kí ọ̀la ń mẹ́gàlù kìdúnyà lókè kọ́ bẹ́ẹ̀ ní kìtà pàpà ẹni gàlíbà níbi muhammadu yéeni wàlẹ́dì sọfà musa alábẹ́ṣẹ̀rin wẹ́bọ̀gọ́ kò ń bẹ́ẹ̀kì níbi musa tù tààtẹ̀ ojú nàrí lọ́la dóò àní musa tààtẹ̀ tùlẹ̀ fún ìkáyé jẹ́ǹkì yẹ̀wú gbogbo ọ̀làdídẹ́ ka ọgbẹ́ ẹ̀nẹ́kì alẹ́bá níbi muhammadu yẹ̀wùdó yẹ́pa níbi tánẹ̀tánẹ̀ ní ọkọ̀ẹ́nẹ́kì alẹ́bá níbi muhammadu akọ́la yóò ẹ̀bọ̀ kọ́kọ́ dúkẹ́dà níbi musa tàtọ̀ oyó nẹ̀wí ilẹ̀ dóó ẹ̀yìn mí nìdẹ́ gbogbo tà ní muhammadu mẹ́lẹ́ ìmájọkọ̀ kápákọ́ náà kì mí nìyí rẹ̀ ọgẹnẹ lẹkì anákàkwalóe ẹnẹ abàpàtà bí anibigidẹ yìí yàdá ojú ọbẹ yẹwù dègidẹ yìí gbọm ìmẹtì bí ó tótótó ti pa o rọbìṣẹ ń dẹ mọ díjẹ mọ náà níbi ìkọlà níbi lágbàna yọ ètò yẹgbìtì mẹgbò mẹtìkọ mgbò kẹyìn àti yẹgbìtì ní ìmúdọgbé wà mẹwọn náà lé wa ìmẹ́tí tájó tó ti pa o dáwọn ẹnẹ́dì ní ìmá ní gẹ̀tíà tí ó dìkí react gbàdó màṣàwóyàn níbi muhammadu àtẹ̀kúlù hádá wọ̀rọ̀súlù lẹ́yìn bẹ́yìn azharina ọ̀làkẹ́ kàkà ní muhammadu dágbàdé àmìdẹ̀ kàkà ní yahudu lẹ́ gẹ̀ǹkìṣí fọ́stákà mínà ilmùsùlùmí lẹ́bí lẹ́tọ̀máhùn taki ma ana ki kawo gida hun muda hibe imuda arra nabi muhammadu ayino edo ranebi edo ranebi sallallahu alaihi wasallam ayino eh anabi asagbo ya ma buja nabi ngeji hayin ani musa ta nabi ojo isa be isa nabi ojo oju yeba bayana gida ki boyima ki wa dola ay wara ayino nga nabi sallallahu alaihi wasallama anibi máa kuli dún yẹ́ na ẹwà ó kẹlẹ́ kọjí nga anibi àwọn ka yẹ́ ni lẹ́tùfẹ́ ọ̀làdì yẹ́ nga anibi ka ọmọlẹ́ idẹ̀ yẹ́ ni lẹ́tùfẹ́ tìlú ní ni mẹ́dùmí tàtẹ́ ní alàmúsà ọjọ́ anibi musa ìdánmù

anibi muhammadu kọla yi oyu ìyà ìbà oyu ìyà ìbà ọlọ́run anibi kọla kìdẹ́ anibi ìṣàdọ́la òní ṣọ́nà anibi musa kọ́ léhùn ìyá bí ọyé bí adípọ̀tọ́kẹ́ mú òǹdùkọ́ ní ọgbọ̀jà muhammadu kwanu ọjọ́ náà ká níbi muhammadu mayu adini islama en ko bo ado pension ya je pension pension eh eh pension ya ina mo ewa ni matule origin word is passion passion eh passion ewa ni matule emenyo ni ewa ni matule

adini ankanibi nan wace kunu ibadallahi ikhwana mamuda umayi makoyi da ma mamuda du yoyo ẹni wà yọ̀tìlẹ̀ àtàmìtàtẹ́ẹ̀lẹ̀ anẹ́bìmìta anẹ́bìmẹ́lẹ̀ àrọ̀ gẹ́lẹ̀ ìsìlámù ó gbà lóòó ẹ̀mẹ́ àmì yunus ibn mata yunus ọmọ mẹta mẹdẹdùn mi tàtẹwọn àmọ níbi tọgbọn ọlọmọ àbẹkí tọgbọn ọlọmọ ní todúkà níbi kí fashion dissolve banẹ tẹba kàkà dí ní ìwọn pé fashion níbà fashion yìí títí fashion yìí ọmọ yìí ọlọpù fashion yìí ọ nationality ẹni èjì bẹ ghana àti bẹ nàìjíríà. ene jene gana gya togo hongo kana jere aro yiyo aba heyo pagwa teto onwa ehun sigi aje aye togba won ehun sigi ajo onugba won oye o me won togba won ene wa mo ma me mo ni onwa islam abi gele ne o ngani bi ìwọ̀n àníbi mọ́là lẹ́dọ̀ dàwó ìwọ̀n mọ́lẹ́hùn dùwánẹ̀ àtẹ̀pẹ́yànẹ̀ ẹ̀yà ẹ̀nẹ jẹun àníbi mọ́là dùwánẹ̀ ìmúdà tẹ̀tẹ̀pẹ́yànẹ̀ fi adọ́là dòdín lẹ́gbẹ́nìkó ìyẹ́ látọ̀ fọ́sílónì àdàmú ìyẹ́ ni yúnus ọmọ mọ́ta kọjú ẹ̀ ni ìzìzánẹ́kì bínà ọ̀títàlá sọ́rọ̀tún nùún abọ́jọ́dọ̀ làwọn wà lọ mọ́lẹ̀ tí wọ iye kẹ́ẹ̀dọ̀ lẹ́sí na kẹfọ̀rọ̀ àà olùkà ya níbi oúnú sà yéèkì wá ọ̀tẹ́tàlá sọ́rọ̀tù nù tako wọ iye kẹ́ẹ̀dọ̀ lẹ́sí na kẹfọ̀rọ̀ lẹ́sí lè kóná kàbí àkọ́rọ̀ lẹ́mà sẹ́mi àwọn sí àà before ayé gidẹ̀ wọ́lá tẹkùn kẹsọ́ iznada wa huwa mafzum لولا أن تداركه نعمة من ربك لنبذ بالعراء كما كبل من وجب لما نبي لرمو تو نبي أن يعني قوزو تكو ببل من كده ما تنتاته ويا passion النبي تاتا بكتاتن أبطو oye fashion ba gbẹdẹ domi ta tẹun ẹnka níbi aka ẹrọ mọ tó de fashion yàdùjàdùhù ẹ̀wọ̀n àdùjàdùhù ohun ìṣe tó dábálẹ̀ alfaru bil ansab ìdéhù sí jàìlì àkànníbi mangajon ìmádábálẹ̀ ní ẹlẹ́tẹ́ suratul bakara aya 253 allah yẹni tilka rusulu فضلنا بعضهم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم كلم الله نعم ورفع بعضهم فوق ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح ولو شاء الله ما اغتسل الذين من بعدهم بعد ما جاءتهم البينات ولكن اختلفوا بارك الله فيك آية سورة البقرة 253 أنغو كادو كمالة أجوني تلك الرسل أمونوشة كدي أما النبي كشامي مرسلي مقبول كما واي فضلنا بعضهم على بعض àdọ́ọ̀kẹ́ ohun ànùgbé òkèdè òmàdé òmàkàbí máta tẹ́ àmà ìwúbẹ̀ ẹ̀bọ̀ ẹ̀hùn ma nínú wọn mẹ́ǹkẹ́lẹ̀mọ̀lọ́ iná nẹ́kọ́bọ̀ ọjọ́ gbogbo kíkọ̀lá fún pààlàmùbà ṣẹ́rẹ̀tàn ẹ̀wọ́n lè tẹ́ ìṣúrọ́tìlì ìṣòro àyà 55 aláwìyẹ́ni wọlẹ̀kọ́d fọ̀bọ́lná báwọn nàbí yìí na àlàbáwọn wọlẹ̀kọ́d fọ̀bọ́lná báwọn nàbí yìí

kọ́ntínẹ̀tì wa àníbi ẹnàbọ́ ilé lè gbogbo kọ́ntínẹ̀tì wa yẹngẹ́ ní ilẹ̀ òsàníbi wa sàníbi ẹnàbọ́ ilé sàábẹ́ ẹnàgẹ́ ilé gbogbo egypt egypt adáfíríkà yẹngùn rà ẹ̀yú tẹ́mọ̀ sàábẹ́ ẹ̀bọ̀lẹ̀ àmàbàpà ìdọ́gẹ́nẹlẹ́wọ̀n mẹ́nu igbó tẹfẹ́rù kọ́lá kékeré so tàti eh, tàti bìí dẹ́mọ̀ ikú. إمام الأتقياء وسيد المرسلين anibi jẹni ọtọgba máa ráyìn lọyọ ìyàṣẹni ọtọgba àmúnúṣẹ ọyọ ẹ má múnúṣẹ ọyọ kóró yíyọ papò ṣakadó anibi muhammadu òun jẹni ọtọgba máa papò ṣakadó anibi dó dóbìyà anibi muhammadu sọlọlọhùn àlehi wasalam èkè bọ̀tí táàkì bíi wọn ṣe. حبيب رب العالمين حبيب رب العالمين الله في دعاء كما قلنا معايا كيله قام ونولوا السلام عليكم ورحمة الله وبركاته